ọjọ́ tó o bá kú tán pín dúkìá rẹ bó o ti lè pọ̀ tó kò lè kárí ìwọ̀n ìkùnsínú á wà níbẹ̀ ò ti dájú bàbá mi tọ wọn kò máa máa tèmi ìwọ̀n relé oníṣègùn wá relé onífá tó bá para wọn látòrí méjọ ò tó bá kú méjì péré kí láǹfààní ogun ọ̀hún lásán ìwọ ló jẹ̀bi àyílé tán wọn ìwọ ló jìyà ẹ̀ tó bá dọ̀run tó bá ń wù ẹ́ kó o fi gbogbo ayé kó o fi kọ́rọ̀ jọ tó bá ń wẹ̀ kó o fi gbogbo ayé kó o fi kọ́mọ jọ kò séèwọ̀ nínú ẹ̀ nǹkan táwa ṣà ń sọ ni pé iye ọmọ tó o bá ti lè tọ́ báyìí òun náà ni kò bí àwọn kan ní ẹ mo ṣáà ti rán níwèé ẹ tí ò bá tí ì mo ti rán lọ sí school náà at least ti graduate ẹ̀kọ́ náà lọ wá bó ṣe máa máa leave ibẹ̀ yẹn kọ́ ló tán sí o gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí alágbàtọ́ tọmọ bá kàwé tàbí yálà tó kọ́ṣẹ́ ọwọ́ tí nǹkan ò wá rí bó ṣe yẹ kó rí àwọn Yorùbá sọ pé tọ́rọ̀ bá kọ síbi kan tó bá ṣe kinní kan pó níbì kan tá a tún máa ń gbé e sí ibi tó kù tá a máa ń gbé e sí yìí òun náà ni mò ń bá wa sọ ibi tó kù tó yẹ ká gbé e sí yẹn oúnjẹ àti ẹ wo bẹ oúnjẹ àgbé e síbẹ̀ oúnjẹ àti ẹ ṣàkíyèsí ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí òbí ìyá bàbá alágbàtọ́ ẹ gbìyànjú o gbogbo nǹkan yòówù tá a bá ní tí a bá tọ́mọ bó ṣe yẹ ká tọ́mọ nígbà tá a bá kú tán gbogbo nǹkan ta níyẹn kódà pàápàá gbogbo ẹ̀ ló máa parun orúkọ tiẹ̀ gan gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí òbí orúkọ yẹn náà àparun àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé nǹkan méjìlá wálé ayé wá ṣe àkọ́kọ́ nǹkan tá a fẹ́ jẹ ẹlẹ́ẹ̀kejì nǹkan tá a fẹ́ jẹ tí ẹ ò bá tó àwọn ọmọ yẹn débi tí wọ́n máa fi rí pé a nǹkan tí mo gbọdọ jẹ leléyìí ká fi ẹsẹ̀ wọn lébi nǹkan tó gbọdọ jẹ yẹn tá a bá kú tán eyín òbí gan pàápàá gbogbo nǹkan tá ẹ jẹ àti nǹkan tẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ tó kú gbogbo ẹ̀ làwọn ọmọ yẹn máa parun mo rọ̀ wá lẹ́nìí ẹja tọmọ wa ẹja sì wọ́n débi èrè ẹja sì wọ́n débi tójú òtí ní tì wọ́n ẹja sì wọ́n débi tó jẹ́ pé nǹkan táwọn náà máa jẹ àti nǹkan tó máa máa jẹ dọjú alẹ́ a gbọ́dọ̀ fi lé wọn lọ́wọ́ lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ àfún wa ṣe mo ní mo dé lórúkọ Ọlọ́run bàbá mo dé lórúkọ Ọlọ́run ọmọ mo dé lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́ mo dé lórúkọ ọlọ́run Ísírẹ́lì àpáta ayérayé ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún ọlọ́run tó lọ kọrin kése ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù kìkì ògo nínú ògo àrí ìró àlá ọba lánàá ọba lẹ́nà ọba lọ́lọ́ ọba títí ayérayé alẹ́ mi ń sọ̀rọ̀ nípa ẹni tó mi ìmí ìyè sí wa nínú hmm. orin dáfídì yẹn ó ní èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí ó ní nítorí tí olúwa ọlọ́run ọba mi òkè tó tì mí lẹ́yìn ẹ̀yin olólùfẹ́ mi ṣe láyọ̀ ni mo bá yín nítorí pé èmi ọmọ yín àbúrò yín ọlọ́rọ̀ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ́nwá lórí ètò Ògo Ìgbàlà lẹ́nìí àlàáfíà lèmi náà wà lórúkọ Jésù Kristi ọlọ́run àlàáfíà kò ní fi yín sílẹ̀ kò dẹ̀ ní fi èmi náà sílẹ̀ ètò wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò Ògo Ìgbàlà a máa ń gbé oríṣiríṣi àwọn ènìyàn ọlọ́run tí wọ́n yanrantí láwùjọ àti àwọn ọlọ́rin ẹ̀mí àwọn aláwàdà ní ọ̀nà ti kìrìsìtẹ́nì àti àwọn akéwì lọ́nà ti kìrìsìtẹ́nì èní yìí hmm, ó dẹ́dẹ́ tí n bá ń sọ pé ó dẹ́dẹ́ ó yẹ kẹ́yìn náà ti mọ nǹkan tí mò ń sọ ká tó ń dórí ètò lénìí rárá ọlọ́run àwọn bàbá wa gan ti wà níkàlẹ̀ àpáta ayérayé kìkì ògo nínú ògo ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọ̀rọ̀ ẹnu àwọn wòlíì èdè ẹnu àwọn wòlíì ìtumọ̀ ẹnu àwọn wòlíì lèmi sọ pé ó ti wà níkàlẹ̀ ká tó débí lẹ́nìí ó dẹ̀ ṣetán láti bá wa sọ̀rọ̀ sẹ́yìn náà ṣetán láti gbà á hmm. ẹ má gbàgbé bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run ó ní inú ajónirun ni tó bá ṣe ń jáde sẹ́yìn náà bá ti fìgbàgbọ́ bá tẹ fi hàn kò ń ṣe pé kẹ́ẹ̀kọ́ gbà kẹ́ ẹ hàn kẹ́ẹ̀ gbé ah mi ò mọ wọnú ọ̀rọ̀ yìí lọ ó dẹ̀ wọnú ayé mi láti lọ ṣẹ ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórúkọ Jésù Kristi atamátàsé ló máa jẹ́ fèmí àti ni àlejò mi ti wà níkàlẹ̀ hmm. wọ́n ti ń donílé báyìí o ojú tẹ rí ni ojú tẹ rí tẹ rí lọ́sẹ̀ tó kọjá ojú ni mo ti gbé wá lénìí ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ má gbàgbé nǹkan kan ni Ọlọ́run ní ká ó ní bàbá náà bá wá sórí ètò wa lẹ́nu ibi tẹ́yìn náà wà ṣe ń ṣiṣẹ́ ìyìn rere bàbá wa ti wà ní kalẹ̀ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n wòlíì ni wọ́n tọ́lọ́run dẹ̀ ń lò wọ́n takuntakun takuntakun orúkọ tiwọn náà ni wòlíì àgbà ọlálékan ọláfàre bàbá ní olúwa ẹ bá mi kí gbogbo ara lé. mo kí gbogbo ojú tó ń wò mí láàárín òní lórúkọ olúwa ìlérí àti májẹ̀mú ọlọ́run àṣẹmọ yín lára. àmín jésù gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti tún gbọ́ wa lọ́sẹ̀ yìí a fi ògo fún ọlọ́run májẹ̀mú ọlọ́run àánú ọlọ́run ìrànlọ́wọ́ tó tún fún wa lórí ọ̀fẹ́ láti tún wá láti mú ọ̀rọ̀ yìí wá fún gbogbo ẹ̀dá àlàyé ó gbàdúrà lórúkọ olúwa wà rí tiẹ̀ ṣe. àmì jésù kristi. mo láàkì bí a ètò lónìí ó sọ pé tọ́ ọmọ rẹ kó bàa lè fún ọ ní ìsinmi nígbà tí olóòtú ètò mi tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwa òbí alágbàtọ́ àti gbogbo ẹ̀dá ènìyàn ọ̀pọ̀ ló máa jẹ̀bi ní ìrìn àjò wọn láyé nítorí ọmọ mo gbàdúrà bàbá màmá lórúkọ olúwa ẹ ò ní jẹ̀bi lọ́wọ́. àmì jésù kristi. bíbélì ti sọ ọ̀rọ̀ ọlọ́run náà ni ó parí gbogbo ohun gbogbo ó ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tó tọ́ kó bàa lè fún ọ ní ìsinmi ní ìrìn àjò láyé ohun mẹ́fà ni ò gbọ́dọ̀ gbàbọ̀dé fún ènìyàn. Hmm. bàbá màmá mo fẹ́ kẹ́ farabalẹ̀ torí a máa lọ sínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ gidi gan-an lónìí tá a máa tú ọ̀rọ̀ Ọlọ́run jáde nípa májẹ̀mú agbára ẹ̀mí mímọ́ tí ohun gbogbo tó ti rú tí ò yé ọ á tún yé ọ gbogbo àwọn ìgbésẹ̀ tó jọ kó gbé ní ìrìn àjò láyé ẹ̀mí mọ́ máa tan ọ̀nà sí àtọ́nà sí fún ẹ̀wà lè mọ bó ṣe jọ kó gbé ìgbésẹ̀. ẹ ohun tí mò ń sọ ni wípé bí aṣọ ìbora mẹ́jọ yìí bá ti gbàbọ̀dè fún ènìyàn a jẹ́ wípé ayé ènìyàn jùrùjùrù ló máa rí o. aṣọ ìbora àkọ́kọ́ tí ò gbọ́dọ̀ gbàbọ̀dè fún ẹ̀dá alàyè ni òbí ènìyàn hmm. ẹni tó bí ènìyàn yálà ìyá rẹ yálà bàbá rẹ ẹ̀gbọ́n mi wọn ò gbọ́dọ̀ gbàbọ̀dé fún ohun ló ṣe máa ń dùn mí tí ń bá ráwọn èèyàn tí wọ́n ń sá fún ya wọn wọ́n á ní wòlíì kan sọ fún òun pé jẹ́ níyà òun wọ́n á ní wòlíì kan sọ fún òun pé oṣó ni bàbá òun á wá máa sá kò ní tọ́jú ìyá kò ní tọ́jú bàbá hmm. ọ̀rọ̀ Ọlọ́run hmm, ẹ̀ẹ́dẹ́dẹ́ ni ó ní gbọ́ ọ̀rọ̀ your father and your mother. Bọ́lá bu ọ̀wọ̀ fún àwọn òbí rẹ kí ọjọ́ ayé rẹ kó ba lè pẹ́ lórí ilẹ̀ aláyé. Gbọ́ mi, bí ìyá rẹ bá tiẹ̀ jáde, o gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ni. Nítorí òun ló ṣọkọ̀ wà wá sáyé. Bẹ́ẹ̀ni. Bí bàbá rẹ bá tiẹ̀ jẹun ṣó, o gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Nítorí pé òun gan-an lọ́lọ́run fi ṣàfihàn fún ọ fún wá ayé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí nígbà tí wọn ò bá ti ṣẹ̀tọ́ tó jẹ́ wọ́n ṣe kí ni ẹ̀tọ́ tó pọn tí òbí òfin nígbàbọ̀dé fọmọ òun ní pé a tọ́ ọmọ wa ní ọ̀nà ìyè fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ ayé àwọn ọmọ wa kì í ṣe ká kọ́lé jọ fọmọ ní ọ̀rọ̀ kì í ṣe ká kówó sínú báǹkì fọmọ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tó borí ọ̀rọ̀ láyé ni pé ká kọ́ ọmọ ní ìbẹ̀rù ọlọ́run hmm. ọmọ tí ó bá ti ní ìbẹ̀rù ọlọ́run màmá bàbá ó máa fún yín ní ọ̀pọ̀lọpọ̀ òbí ló ń sunkún lẹ́ni ló ń kábàámọ̀ nítorí pé kí ni wọn ò ṣeun tó jẹ kó ń ṣe wọn ò ṣètọ́jú ẹ wọ́n ṣe wọ́n gbàbọ̀dè fọmọ wọn ọmọ wọn náà tí wọ́n gbàbọ̀dè fún wọn tó wọn àkọ́kọ́ tí ò gbọ́dọ̀ gbàbọ̀dè fún ẹ̀dá láyé ni òbí. Hmm. ohun ìkejì aya ò gbọ́dọ̀ gbàbọ̀dè fún ọkọ ọkọ ò dẹ̀ gbọ́dọ̀ gbàbọ̀dè fún aya. fún aya. kò sí bó ṣe náà mọ̀ ṣe tó ọlọ́run tó dá ayé àti ọ̀run ló gbé ìgbéyàwó sílẹ̀ ìgbéyàwó láàárín ọkùnrin àti obìnrin ọlọ́run ló fi lélẹ̀ hmm. ọlọ́run tó dẹ̀ fi lélẹ̀ ó mọ ìdí tó fi fi lélẹ̀ òun ni wípé ọkùnrin á fi màmá àti ìyá rẹ̀ sílẹ̀ obìnrin á fi màmá àti ìyá rẹ̀ sílẹ̀ wọ́n á sora wọn pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya bíbélì ní méjèèjì àwa di ọ̀kan ṣoṣo hmm. yẹn ni wípé bí ọkọ àti bá ti wà ní ìṣọ̀kan ogun kan ò lè borí wọn. ọkọ ò gbọ́dọ̀ gbà bọ̀dẹ̀ fún ìyàwó ìyàwó ò dẹ̀ gbọ́dọ̀ gbà bọ̀dẹ̀ fún ọkọ. so bí aṣọ ìpora ìgbéyàwó bá ti gbà bọ̀dẹ̀ fún ènìyàn màmá bàbá ènìyàn lè ṣàṣedànù ènìyàn lè máa sáré kó má rí ọ̀nà àbáyọ. ohun kẹta tí ò gbọ́dọ̀ gbà bọ̀dẹ̀ fún ẹ̀dá láyé òun ni iṣẹ́ ènìyàn. iṣẹ́ téèyàn ń ṣe. iṣẹ́ téèyàn ń ṣe ó tó bá wù kó máa ṣe yálà ó kàwé ni ó kọ́ṣẹ́ ọwọ́ ni ó lọ sí skúlù ni ó kọ́ṣẹ́ ó e, tajà ni ó ń kóhun tí ó ń dáwọ́lé láti lè máa pèsè oúnjẹ sí ayé ẹ kò gbọ́dọ̀ gbàbọ̀dé fún ẹ hmm. ọ̀pọ̀lọpọ̀ okòwò ọ̀pọ̀lọpọ̀ ti gbàbọ̀dé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹlòmíì ti gbàbọ̀dé ó lè máa fi wàhálà kó máa fi ẹkún gba owó lọ́wọ́ àwọn èèyàn kan kí wọ́n fẹ́ fi ayọ̀ náà kò possible sà bàbá ó ò lè máa pa àwọn èèyàn kan lẹ́kún láyé kí wọ́n ló fẹ́ jayé kò possible sà òun ni wípé tó o bá ń ṣe ohun tí kò kì í ṣèfẹ́ ọlọ́run yálà o lè ní ẹ òun jalè òun gbébọn ọlọ́ṣàníọ́ òun gba rèbú rèbú òun dá ọ̀nà àrú òun ṣe ohun tí kò kì í ṣe ìfẹ́ ọlọ́run. òun pa àwọn èèyàn lẹ́kún jayé. òun pa àwọn èèyàn lẹ́kún jayé ọ̀pọ̀lọpọ̀ a máa ní òun á ṣe ohun tó ń bá ṣe lòun ṣe gbé ẹgbọ́n mi sà màmá kò sí nǹkan kan tó ń jẹ́ ohun àṣegbé o hmm. àṣepamọ́ ni. bẹ́ẹ̀ni gbogbo àdíẹ dẹ ni. bẹ́ẹ̀ni gbogbo ẹ ohun tí ẹ̀dá bá ṣe láyé o ṣe o ṣe pamọ́ ni òun ni o ṣe gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ kó gbàbọ̀dé fún ọ hmm. mo gbàdúrà fún etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí lórúkọ olúwa àti ìwọ àti ọmọ àti aya àti ọkọ àti iṣẹ́ lórúkọ bàbá àti ẹ̀mí mọ́ wọn ò ní gbàbọ̀dé. àmín lórúkọ jésù kristi. kí ni òun kẹta òun kẹrin tí ò gbọdọ̀ gbàbọ̀dé fún yàn òun ni olóore ènìyàn. Hmm. ẹsikísà igi kan dá bó ṣe sà kò sí bó ṣe mọ̀ ọ́ ṣe láyé ẹ sọ fún mi èèyàn tó dé ibi gíga láyé èèyàn kan ló sọ fún èèyàn kan ló mú èèyàn kan lọ bá èèyàn kan tí èèyàn kan hmm. fi pa èèyàn kan wọ òkè èèyàn ní àkàbà tí èèyàn ń gùn láyé láti dìde láyé má jẹ́ kẹ́nikẹ́ni ó tọ̀ ẹ́ ní gbogbo ìrìn àjò tó bá wà o nílò olóore o nílò aláàánú o nílò olùrànlọ́wọ́ wọn ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ fún ọ bí olóore bá ti gbàbọ̀dẹ̀ fún ènìyàn kò sí ọ̀nà àbáyọ. Hmm. bí olúwa ti bẹ tí ẹ̀mí ọ̀fẹ́ láti fún àwọn fún àkọ́kọ́ sí olóore láyé tó o bá ṣàmì tó lọ e lórúkọ jésù wà á pàdé ẹ. àmì lórúkọ jésù kìí sè. àmì lórúkọ jésù ẹ máa pàdé ara yìí. àmì lórúkọ jésù. nítorí pé àkékèké tàṣe igi gbogbo tàṣe ilẹ̀ hmm. gbogbo májẹ̀mú tàṣe olóore àti aláàánú àti olùrànlọ́wọ́ bó o bá ṣàmì tó lè lórúkọ jésù májẹ̀mú yẹ kó wọlé. àmì lórúkọ jésù kìí. ó máa rí tiẹ̀ ṣe. àmì jésù ọkàn rẹ máa balẹ̀. àmì jésù ó máa ń lọ́rùn lókè. àmì lórúkọ jésù. bẹ́ẹ̀ olúwa wí. àmì bẹ́ẹ̀ ni wòlíì sọ. àmì jésù jésù olúwa wa. àmì àmì àmì lórúkọ jésù kristi abala tá a ṣẹ̀ṣẹ̀ tán yìí ni abala tá máa ń pè ní ọ̀rọ̀ ìyànjú inú mi dẹ́nu pé òun agan wà nínú ẹ̀mí ẹ̀mọ̀ kí mo sọ mo ní ká tó débí lẹ́ni ọlọ́run ọba gan ṣe kí ni òun náà ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣèwọ̀ ẹja jọ̀dọ́kẹ́ lọ nígbà tá a bá padà dé àwa wọnú àkòrí tìlọ́ tá a pè ní ohun olúwa ẹ rí i pé ọ̀rọ̀ ìyànjú yẹn gan àtohun olúwa fẹ́ jọra wọn ẹja lọ nígbà tá a bá dé a máa bẹ̀rẹ̀ ní pàtó.